ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí n ta ti sọ síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ tọ̀sẹ̀ tó kọjá ìpè á fi àyè sílẹ̀ lónìí àwọn tó bá ní ìbéèrè láti lè ba láǹfààní àti ṣèbéèrè wọn nípa nǹkan tí ò yé wọn. ayé náà ti sílẹ̀ báyìí ṣùgbọ́n ṣáájú eléyìí àwọn mùsùlùmí máa pe àsìkò tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù dhul tá a wà yìí ilé tí dhul tí ó tẹ̀lé àwọn oṣù yìí wọ́n jẹ́ oṣù àbọ̀wọ̀ àti muharram tí ó sì kẹta bákan náà rajab tọ́jú oṣù keje. kókó nǹkan tí ó ń bẹ níwájú wa tó ní kálukú ń gbìyànjú àtijọ́ ni tí ó lè kópa ń bẹ̀ sẹ́ni tí ò bá ti láǹfààní láti lọ sí hajj náà ní pípa ẹran léyà ẹ̀ka ni nínú àníyàn wa fáwọn náà fẹ́ ṣe ó wù wá ṣe ká sì gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé tó bá ti lágbára láti ṣe kó má fi falẹ̀ ká gbìyànjú láti tètè wá ẹran léyà náà rà kò sí nǹkan tó burú tí agbára rẹ tí ò bá ká ẹran léyà nítòsí kíkọ́ lọ sílùú bòmíì tó jìnnà tó ṣe é pé ẹran yẹn lè ti dínwó lópin ìgbà tí ìfọ̀kànbalẹ̀ bá wà tí ojú ọ̀nà ibẹ̀ dá oníjẹ́ni tó jẹ́ pé látàrí ṣíṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ mi àbí àlàáfíà rẹ ó fi wéwu ẹni tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó bá sì gbà fún kó ti rí nǹkan tí ó fi pẹran léyà yìí ó dára wọ́n má ṣe gbé pamọ́ kó só má níbi tọ́wọ́ olè ò ti ní tó sójú àwọn tó jẹ́ mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí tí ó ti máa rí kìí ṣe ti kárí mi nítorí pé ẹran léyà ó ń bẹ nínú sha'airullah nǹkan tí ń ṣe àfihàn àpẹẹrẹ ẹ̀sìn Allah nítorí pé tí mùsùlùmí bá rí i èyí tí o ti rí nǹkan tí o fi paléyà yọọ máa ṣe nbárí nbára pé tọ́lọ́mbà bo náà láṣìírí òun náà rà ẹni tó sì lágbára ntí òun náà lè fi rà á yọọ mọ̀ ìpè tó ń bá rà á ní ìsìn kò ì tí ì yá jù àwọn kẹfẹ́ rí ẹ̀wẹ̀wẹ̀ táwọn bá rí i. wọ́n so ẹran léyà mábì wọ́n so wọ́n so mábì wọ́n so mọ́ ọ̀hún. pípọ̀ àwọn mùsùlùmí wọ́n pé àwọn mùsùlùmí pọ̀ ẹ wá dúró ẹran léyà tá a ti kà. kó làwọn mùsùlùmí yẹn wà báyẹn sí yẹ pé gbogbo àdúgbò kan láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kan láàrin tí wọ́n sùn. àwọn ọmọ gbogbo èèyàn làwọn ti máa torí ẹ̀ kò burú kò sọ ẹran léyà rẹ̀ má fi tẹ́ni tí ń lọ àtẹni tí ń bọ̀ ó ti máa rí níbi tí bá ti ń jẹ oúnjẹ yóò máa dákún ìbínú àwọn ọ̀tá Allah yóò sì máa mú kínú àwọn ẹrú Allah kó máa dùn Islam ọ̀dà kò bá jẹ́ bẹ́ẹ̀ sọ ọdún kan tí wọ́n ní káwọn kèfèrí ó ṣe tí wọ́n ní kí wọ́n pa pẹ́pẹ́yẹ kò sí torí adúpẹ́ fọlọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin nítorí wọ́n bá níbi èrè lè so. aleykum salaam. naam. wọ́n ní báwo láti ṣe túmọ̀ alhamdulillah lédè yorùbá ìtumọ̀ rẹ̀ lédè yorùbá ó náà ní pé gbogbo ẹ̀yìn tí Allah ní í ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní í náà láti ṣe ìyàtọ̀ láàrin rẹ̀ àti wàṣukuru lila alhamdulilah gbogbo ẹ̀yin pátá korongodo ti allahu ní ṣe gbogbo ọpẹ́ ti allahu náà ní ṣe naam aleykum salaam. òun. wọn lóbìnrin tó sọ fọ́kọ pé sọdáàkì mi lórí rẹ jẹ́ kí sísan rẹ̀ ó sún síwájú dìgbà báyìí ṣùgbọ́n kó tó di pásítọ̀ yẹn pé ìyàwó yẹn kú sétí ọkọ bá wá san sọdáàkì yẹn lẹ́yìn ikú rẹ̀ báwo ni ó ti ṣe jẹ́ ta ni ó jẹ́ báwo wọ́n ti ṣe pín in. sọdáàkì yẹn nǹkan ní obìnrin ni nǹkan ní ẹni tó sì kú ni wọ́n máa san ni wọ́n máa pín tó nǹkan ní ni wọ́n pín fáwọn tí ó jogun rẹ̀ nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sí náà tún lọ́kọ rẹ̀ yóò tún jẹ nínú ogún rẹ̀ náà. mi ń gbọ́ dáadáa ń rọ̀. èèyàn tètè jí kò sì tí ì síwájú kó ti ṣe sọ̀láàtùl wítìr ṣáájú kó tó dìpọ̀ sùn ó tún wá pẹ́ kó tó jí àsìkò ọ̀sọ́bẹ̀ ó ti tó ṣáàṣì sọ̀láàtùl wítìr ṣáájú àṣùbáàní àbá ti kọ́kọ́ ṣàṣùbáàná gbèsè wítìrì ọmọ wa wà lọ́rùn èèyàn kí wọ́n bá ti ṣe rí inú Muwatta ti Imam Malik wọ́n ní máa ń ṣẹlẹ̀ sí àwọn kan nínú àwọn sọ̀hábà oorun máa gbé wọn lọ wọ́n wàá jì í láì jẹ́ kí wọ́n ti ṣe wítìrì lásìkò sọ̀látul fajr wọ́n á máa kọ́kọ́ ṣe wítìrì wọn ṣáájú kí wọ́n tó ṣe sọ̀látul subh eléyìí ló mú ni màá pé àyè wà fẹ́ni tó bá jẹ sọ̀láàtù wítìrì láti kọ́kọ́ ṣe wítìrì yẹn ṣáájú àṣùbà lópin ìgbà tó o bá ti ṣàṣùbà àyè wà fún ọ láti ṣe sọ̀láàtù wítìrì ó ṣe kìí ṣe pọ̀ sàn o ìyẹn ni pé bó ti ṣe máa ń jẹ́ wítìrì rákà mẹ́ta márùn tàbí méje o iná ló ṣe nígbà tó o tí ì ṣe àṣùbà ṣáájú àyè wà fún ọ láti kọ́kọ́ ṣe wítìrì rẹ̀ náà. salaam. ké bí bọ́sì kọ̀rọ̀ tí a lè fẹ́ béèrè mi kọ́tọ́ lábẹ́ òfin lọ. نهى النبي صلى الله عليه وآله وسلم عن بيع الغرر النبي صلى الله عليه وسلم ọkọ̀ fún wa láti máa kópa nínú káràkátà èyí tó léwu ọjà òkùnkùn lọ fẹ́ rà wọn bá pè grade one grade two three àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé tí wọ́n gba kó tù wò kó tó di pọ́ sanwó rẹ̀ ká tún wá ṣẹ̀ṣẹ̀ so padà wọ́n ní ẹnìkan kan gbọ́dọ̀ yẹ̀ wò ọjà tá a bá ti ní yẹ̀ wò wọ́n ń pè ní bẹ́ẹ̀ ọlọ́gọ́rọ̀ ẹ̀mọ̀kọ́ rọrùn kọ bá àwọn nǹkan tó gírèdì gidigidi nù ẹ tó jẹ pé ó lè ta ní times ten iye tó rà ó sì lè ṣeéṣe pé kó àwọn ànulẹ̀ àti kíta tí wọ́n ti fọkùn sí mi kó tó di kó wọ́n di sí bẹ́ẹ̀lì èèyàn ọba ń bẹ̀ yọ wá jẹ kó ṣọ́ọ̀tì ò ní rí ní one over ten iye tí wọ́n rà so Islam kọ̀ fún wa nítorí pé kò wà involve nínú káràkátà bẹ́ẹ̀ yọ padà mú kílẹ̀kùn àti máa jẹ́wọ́ àwọn ènìyàn níjẹ́ ti bàjẹ́ kó sí sílẹ̀ jọ́tọ̀ bá rárá kura bó ló ti fẹ́ sí ṣe eléyìí kọ̀tọ́ kò yàtọ̀ sí no testing no testing bẹ̀yẹ̀ ọlọ́gọ́rọ̀ ẹ̀rọ kékeré ṣe gbogbo no testing ní ọ̀dà kìí ṣe gbogbo rẹ̀ ní ọ̀dà. ẹ̀kọ́ àti ọmọ ra no testing yóò ti lẹ́mìí pé bí o ti ẹ̀dá lọ tún sí ìgbà míì kò lè gba tuntun sí ntójónú rẹ̀ ò sí ntójónú rẹ̀ gan lọ ọkà túmọ̀ sí pé ọkà gbá pòtì wa lè ní pòtì tí o sì máa fi jókòó lọ ra ló ra tẹlifíṣàn pé bẹ́ẹ̀ ni torí rẹ̀ bẹ́ẹ̀ sọ pé gbogbo aṣọ tó wà ń o tó bá ti lè fọwọ́ fara kankan nù rẹ̀ ọ̀sán wẹ̀ náà so wọ́n ń pè ní bay'ul mulamasa tó bá ti fọwọ́ kan kankan àbọ̀kan ọ̀la bá sanwó ẹ̀ ní islam ọ̀farama nítorí pé fi hìlọ́rọ́ wàlìjàhálà ewu à ń bẹ ọjọ́ òkùnkùn sí ni so islam ọ̀farama ẹ àwọn ti ṣe látijọ́ ìbẹ̀ láti lówó ọjà burúkú lẹ́ ń ra lẹ́ńtà kọtọ ok báwo la sọ á máa ṣe oná la sọ tọpọlọpọ àwọn wọ ta ló ní kẹ máa wà lóko torí pé àlòkù wíwọ ọ̀rọ̀ tún wà lórí ẹnu òfin Ọlọ́run ọba wa torí pé aṣọ àlòkù wíwọ ta lọkọkọ lò tí wọn pé káfíìrì lọkọkọ lò lọ́dọ̀ Imam Malik rahimahullah ní kò tọ́ kí mùsùlùmí ọmọ wọ sọ bí kèfèrí lò pàtì oògùn rẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ ètò àtìgbẹ́ rẹ̀ akramakumullah sàn pa wọn ó lè tọ̀ kó tó sẹ́yìn kú nù ṣòkòtò sá ṣe náà lọ́wọ́ àwọ̀ tó di kàkà di kúkú tó ń wo pẹ́ nìkan ọ̀làjú ládùúgbò yìí láhéré po yìí jù ọ irọ́ lásán kọ́lá àwọn tó ní wọ́n ń ta pátá nínú nínú bọ́sùkọ́rọ̀ wọ́n ń ta pátá mi gan káńsà bá mu àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹlòmíì ní tó ń tiẹ̀ fi gba ti bọ́sùkọ̀rọ̀ ni pé èèyàn máa ń ná èèyàn máa ń bá owó tí wọ́n bá ná sẹ́kù lápò wọn gbà mí abẹ́rẹ́ rí nǹkan fẹ́ tí wọ́n á pé torí ẹ̀ ló ṣe ra rìbá ti wọ́ bẹ́ẹ̀ nù rìbá ti wọ́ bẹ́ẹ̀ nù ajẹ́pọ̀ fẹ́ fowó pààrọ̀ owó owó ló fojú sùn pọ̀ fẹ́ gbà gbogbo ru àǹkan ṣẹ̀rí àfàràmù náà àlẹ́ ìkùnsẹ̀ lẹ́yìn nílò wọn ta sọ tuntun tó rọ lọ́ọ̀ ìlú wọn tán nàìjíríà yóò le tó bá ń ṣe mu àwọn aṣọ tuntun tó da tó jẹ pé ẹnìkan ọ̀wọ́ rí ṣáájú rẹ̀ ó kúnlẹ̀ wọn kàn fẹ́ wọ jíǹsì kan gbọ́ àwọn àṣà jacob mr jack eh? madam polycarp nǹkan tó ọkàn fẹ́ wọ náà ló bá yẹ wá ẹ̀rí tí wọ́n ń sùrù bó tìkẹ́tìkẹ́ ń gbà mí. láwùjọ dáa ń bọ́ lọ́dà sí naam ọjọ́ ìbò sì jẹ́. yanni kí o ti gbogbo yín pátá àtẹni àkọ́kọ́ yín àtẹni ìgbẹ̀yìn yín tẹ́ ẹ bá jẹ́ ẹni tí ń páyà Allah gẹ́gẹ́ bí ẹni tí ń páyà rẹ̀ jù bóun ti ṣe rí eléyìí ò lé nǹkan kan fún nínú ọlọ́ọ̀lọ́ gbogbo yín bá sì tún wá yẹ ọ̀daràn gẹ́gẹ́ bí ọkàn ẹni tó yẹ ọ̀daràn jù nínú yín bẹ́ẹ̀ ni gbogbo yín rí kò dín nǹkan kan kù nínú ọlọ́ọ̀lọ́ tẹ́lẹ̀ náà ẹ̀sìn ẹ̀sìn kí là ń lékún fún àwọn akpóróntù banza lásán tó bá sin Allah ó ṣe dáadáa síra rẹ̀ tó bá ṣàìsìn ó sẹ́ni kankan àfi. orí ara rẹ̀ náà. aleykum salaam tó. olóbìnrin tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ só lè wọnú mọ́ṣáláṣí rárá o àyàfi tó bá fẹ́ sọdá láti kàngùn kan sí kàngùn mi. náà màá ń bọ̀ kò lè sọdá. àkọlé dúró nu mọ́sálásí àfi tí ọba sọdá ẹ Aisha radiyallahu anha Ànábì sallallahu alaihi wasallam ni kí ni ìtẹ́ kékeré tá a máa fi sí déédéé bí orí bá mi mú wa nínú mọ́sálásí ó lóun ṣe nǹkan oṣù wọn ní inna haydhataki laysat biyadiki nǹkan sórí òsí lọ́wọ́ rẹ̀ ó sì lọ́ọ́ mú wa nínú mọ́ṣáláṣí ó fi lánàá bì lọ èyí ò túmọ̀ sí pé nǹkan sùn lè wọnú mọ́ṣáláṣí torí kọ̀ wọ́ bẹ̀ jókòó kọ̀ wọ́ bẹ̀ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ ọwọ́ bẹ̀ mú nǹkan jáde lẹ́yìn àlá sọ pé tí wọn náà bá ń ṣe nǹkan sùn ó lè sọ́dá gbanu mọ́ṣáláṣí sódì kejì nítorí pé Allahu azza wa jalla ìgbà tí ń pa wá láṣẹ pé a gbọ́dọ̀ súnmọ́ sọ̀lẹ́ nígbà tá à ń bá ń hún ríra títí tá a fi di pé a máa ń tà ń sọ. ó tún ní bẹ́ẹ̀ náà lẹni tí máa ń sin nǹkan oṣù ẹni tí máa ń tí jánábà wà lára rẹ̀. òun náà kò gbọ́dọ̀ súnmọ́ sọ̀lẹ́ àyàfi tó bá fẹ́ sọdá sísọ láti lásán wọn gbà lérò ni. الصلاة ومكانها يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا الله عز وجل ولن بابو دودو إيه بودو صلاة ẹ sì gbọ́dọ̀ súnmọ́ àyè ibi tí wọ́n ti ń ṣe sọ̀lẹ́ ìyẹn mọ́ṣáláṣí. nígbà tí ẹ̀ ń hún ríra lọ́wọ́ títí tẹ́ fi jẹ́ pé ìhún ríra ti fi yín sílẹ̀ ẹ máa ń ti ń jáde lẹ́nu yín lọ́rọ̀. bákan náà ní tí jánábà ń bẹ lára rẹ̀ kò gbọ́dọ̀ súnmọ́ sọ̀lẹ́ kò sì gbọ́dọ̀ súnmọ́ àyè sọ̀lẹ́ àyàfi tó bá fẹ́ sọdá ṣé wọ́n máa sọdá lára sọ̀lẹ́tì ibi tá a ti mọ̀ kékeré ṣe sọ̀láàtì lásán wọ́n wí nìyẹn as-salatu wa makana salah ẹ sì gbọ́dọ̀ súnmọ́ àyè ibi tá a ti ń ṣe sọ̀lá tẹ́ ẹ bá jẹ́ ni ti ń ṣe jánábà àyàfi tẹ́ ẹ bá fẹ́ sọ̀dá tó bá tọ́ ti ń ṣe jánábà pẹ̀lú jánábà rẹ̀ sọ̀dá láti agbọn abìkan sódì kejì mọ́sálásí tí ó sì gbanu mọ́sálásí kọjá ajẹ́ pé ẹni tí ń sin nǹkan oṣù náà ń kọ́ ó lè gbanu mọ́sálásí sọdá sódì kejì àmọ́ kò gbọ́dọ̀ dúró nù ẹ̀. ilé ìjọ kò sì jẹ ọ̀rọ̀ pé àwọn àṣẹ lẹ́kṣọ̀ fẹ́ láǹfààní àti gbọ́ àwọn kọ́ńdọ́kítì lékè fún àwọn mọ́sálásí báwo la sì máa ṣe tá a máa ń sin nǹkan oṣù kò burú ẹjọ́ kò lóde mọ́sálásí ẹ máa fetí gbọ́ eléyìí jẹ́ bó sílẹ̀ náà lè kó sọ. kò yé mi gbogbo ń tàn sọ àwọn sọ sínú ni èmi kọ́ ọmọ sọ ọlọ́run lọ sọ. kò sí nǹkan tó burú kìí àsùrọ̀ o ọlọ́run gan ti sọ pé ẹni tí máa ń ṣe jánábà ó lè gba tí jánábà bá ń bẹ la ó lè gba mọ́ṣáláṣí sọdá sọ fẹ́ mú nǹkan nù rẹ̀ kò tún tó pọ̀ fẹ́ gba abẹ kọjá mo rò pé kì í ṣe kìyà sùn wọn pẹ̀lẹ́ náà. aleykum. yóò bẹ̀rẹ̀ ló pé ló ń dájọ́ ogun wá sọ ló mọ dá fóònù rẹ̀ lọ́wọ́ ìwà lọ gbá mu ó ń ṣe nǹkan sùn wọn á di fóònù rẹ̀ mú kùránì sì wàá nù rẹ̀ ṣé kuraani lọ gbá mọ́ àbí fóònù fóònù lọ gbá mọ́ náà ṣé ń kà ni wọ́n wí ọ̀ ń kà àbọ̀ gbá mọ́ kọ́mọ́kà etí ń sìn kó so níka kuraani because kó máa ka kuraani nígbà tó ń sìn kó so àìpọ́n kuraani lè ní àwọn olùmọ̀ọ́sí sọ pé kò sí Imam Malik onìkan ìlọsọ pé bíi àyà kan àbá méjì tí ń bá ń fi ń wá sọ àbí kọfẹ kí ayatul kursi nínú alikaru sabah bí kọfẹ kí kul huwallahu ahad kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas tó fi ń wá sọ àmọ́ wá kí alukurani má lè ń kà bí ìgbà tó ṣe nǹkan sùn ọ̀kun alukurani lò àwọn olùmọ̀ayé sìn àwọn á ọ̀rọ̀ málìkì yẹn pé n tó bá ti mú tọ́ pé kó káyà kan àbí méjì àwọn òrí tó burú nù kó ké púpọ̀ pàápàá jùlọ ẹni tó bá pé ń ha alukur'ani kó má bàa jẹ́ pé látàrí nǹkan oṣù yọ padà gbàgbé alukur'ani kò ní gbàgbé níjọ́ mélòó ni fi ń ṣe nǹkan oṣù gan-an rí wọn ò ní kọ́ ọ má gbọ́ àmọ́ má ké torí iṣẹ́ tó wà nù gbígbọ́ kò tó iṣẹ́ tó wà nù kíké sọ yẹn nítorí pé ẹni tí bá ń ké ẹ̀rí pé àmà kíyèsí pé sẹ́ńsẹ̀ ń rí kí àbí ò rí ké ṣé kìí ṣe pé ìkékùké ńlá lánìí yìí ń ké ṣé yẹ wa àmọ́ àtẹni tó ma kíó àtẹni tí ò ma tí wọ́n máa ń ni ọ̀ máa bọ́ sí wọn létí torí ẹ̀ ti jẹ́ pé atara ọ̀rọ̀ Allah tó ní ayọ̀ lẹ́ni náà àmàlú tó ní. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أترى ما بك الله تسفته because ọ̀n tẹ́tí gbọ́ nǹkan iṣẹ́ mélòó lọ́wọ́ àmì lẹ́gbẹ̀ẹ́ ni ti ń ké ẹ sì mà yín ké bákan náà ni gbogbo wọn ò ṣèjọ gbọ́ tó bá yẹ pé gbígbọ́ ni ṣùgbọ́n kì í ṣe bákan náà la mà ké. èmi bẹ́ẹ̀ náà làásìrì ẹlòmíì ṣe ń tú wọ́n fi ọsẹ lè máàmù ó tún gbá lọ ọ̀n kàkàkùkà ẹnìkan ò gbé òun ò sì ṣe lè máàmù nǹka gbogbo wa dákẹ́ lọ́rọ́rọ́ pé tí ì bá ṣe pé bídíà nìkan máa ṣe masha Allah gbogbo orí ìta kan máa ṣe bídíà burúkú àtòdó. tó bá gbé kuraani lọ ńkọ́ mo rò pé yé wa <laughs> iṣẹ́ tó wà nù kíkì kò dàbí èyí tó wà nù gbígbọ́ torí ẹ̀ kò sófin tó ní tó máa ń ṣe nǹkan oṣù àbọ̀ ń ṣe jánábà má gbọ́ kuraani àmọ́ òfin sọ pé má kà tẹ̀lé ni ti ń kà lẹ́yìn torí kí tó máa ti ń kà ìwọ náà ti ń kà wọ́n sì ní ọ̀gbọ́dọ̀ ká nígbà tó ń ṣe nǹkan oṣù ilé ìjẹ́bù síbi ẹ̀ àwọn anìkọ́ má bàa gbàgbé ṣé ọ gbàgbé ti máa ń gbọ́ kò ní gbàgbé torí pé ní ti ń jẹ́ ká gbàgbé ní ta hánú alukur'an òní kí ayé kàlákàtúnkà bàbá wa láyè láti kàlákàtúnkà tá à ń sìn máa gbọ́ lágbọ̀túngbọ́ so méjèèjì lọ sọnù ìní gbàgbé ṣe dé kí ló dé tẹ̀sí gbàgbé fatiha ọgbọ́ ó tún kà so tó wá pé bẹ́ẹ̀ gbogbo kùránì náà láti mú à ń gbọ́ à ń kà á nígbàgbé gbogbo ẹ̀ naam. Aleykum salaam. kò sí wàhálà mẹ ọsà pa má sì áyà kùránì lẹ kó wà wọ tọ́lẹ̀tì naam. Aleykum salaam. tẹ́lẹ̀ nǹkan tó àwọn àti ń pè nǹkan mi lẹ́yìn Allah kí ni wọ́n á pè ọ́ kìí ṣe pá ká wọn kùn mùṣírikù náà ni wọn. Naam. Anybody tó bá ti pè nǹkan mi lẹ́yìn Allah fa huwa mushrik. Naam. Wọ́n á ní Ahmadu Tijani mò ń pè mushrik. Abdul Qadir Jilani mò ń pè mushrik. Ahmad Rifai mò ń pè mushrik. Muhammad badawi mò ń pè mushrik ṣáàdìlì mọ̀ ń pè mushrik màláíkà jibril ni mushrik màláíkà mikael mushrik anabi muhammad ni mushrik tó bá ti pè nǹkan mi lẹ́yìn allah èèyàn ti dọ̀sẹ̀ bọ̀ ilé ìjẹ́bù sílẹ̀ náà ààrẹ tó sọ. Thank you àkọ́kọ́ mọ́sálásí ìṣẹ̀lẹ̀ sàrà a sì dúpẹ́ fọlọ ẹ̀yin ẹ̀jẹ̀ àbí sàrà lẹ́yìn náà retí ni ẹ lọ ní ìdíyẹ kí ni kí ni ẹ fẹ́ máa béèrè sí ẹ dákun ẹ ti dé kí ẹ máa lọ. sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ because Islam ò yé láwùjọ táwọn àtàwọn àwọn yé lọ́dọ̀ àwọn Yorùbá kò yé wákàtí kẹsì Islam kún bí àwọn tọkọ́s kìíní kan àwọn kọ́sọ̀bọ̀láàt ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ wọn nínú àṣà Yorùbá má gbé sára rẹ̀ tayọ mọ́sálásí yẹnni kí mọ́sálásí ni kápítà sàrà so gbogbo orú àwọn irọ́ lásì lẹ́yìn náà níjẹ́ bá dálé kí olè wọn lè máa gbé kí ni wọn. torí pé ẹ mọ̀ pé láwùjọ tí wọn àtún ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàrà yẹn wọ́n ti fi sun tí ọ̀dà àwọn sàrà yẹn náà tún ti kó àwọn nǹkan burúkú jọ sínú ó lè jẹ́jẹ́ kújẹ́ wọn fẹ́ fún yín jẹ́ wọ́n ti ní tẹ bá pò pọ̀ mọ́tò wá sí táwọn ọmọ bá ti jẹ́ àdúrà ti gbá mi ó kí ní pọmọ́ ẹ fẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ ni tàwa wí tán tó wà náà adalẹ̀ kí ó lẹ̀ tó wà ń bú àwọn yẹn pé nígbà táwa ń kọ́ kí ó wọ́n máa gbé sara adìẹ gan wa ẹ gbọ́rọ̀ ìyànní kí láyé sọ ẹkẹ́yìn ó gbé màlúù wa sọ ẹ kíyè sára ẹ kíyè sára mọ́sálásí ilé ìsìn lọ́ọ̀ni ẹ gbé sara kankan wà ní mọ́sálásí àbí òye wa tó bá fẹ́ ṣe sàrà àwọn oníbùkátà náà lọ gbé bá pèsè nídìí káwọn náà ṣẹ̀ṣẹ̀ gbégbá bára wọ́n máa wá wọn lọ lójúlé lójúlé ní tó fẹ́ fi ṣe sàrà fún ó gbé fún ó gbé fún wa ní tó sì fi ṣe sàrà gbọ́dọ̀ jẹ́ ń tọ́ da Allahu azza wa jal oni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹni rí dáadáa ẹni ṣáájú kẹ́yìn náà tó máa ná nínú tẹ́ fẹ́. wa yut'imuna at-ta'ama ala hubbihi wọ́n á máa fáwọn èèyàn lóúnjẹ jẹ tó ń ti pé wọ́n nífẹ̀ẹ́ sóúnjẹ o kì í ṣe táwọn ti kórìíra tí wọ́n fẹ́ nítorí pé òun náà ń jẹ lọ́wọ́lọ́wọ́ kò fẹ́ pàtì ìní máa fi tọrọ naam ẹ sọ sára jẹ nínú àwọn nǹkan tí ìwádìí fi hàn pé àwọn kàkan wà nínú ìgbésí ayé yìí tí wọ́n máa ń fi àtàrà fífún àwọn èèyàn ní nǹkan jẹ sọ wọ́n di múránṣẹ́ sọ wọ́n dẹrú kódà àwọn details ní tí wọ́n máa ń lò fún ó fi hàn pé kà lọ́mọ omi ìlé ó lè ṣe ìtọ́ rẹ̀ mú jẹun pé ọba jẹ́ tiẹ̀ bọ́ ọ̀dẹ̀rú sọ̀rẹ́ndà fún òun ó lu ọgbóni so torí ẹ gbogbo orú àwọn kan ká kíyè sára bẹ́ẹ̀ náà ni kíní kẹta rí fún ní kí máa ro kàtán láwọn ilé oúnjẹ wọ́n tún máa tú bí àdàsí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yà wò this is a very great challenge ẹ dákun torí tọlọ o mutí rí wọn wá tara àmàlà wọn fi fún ọlọ́tí mu tí wọn fi hàn tí ń ṣẹlẹ̀ báyìí wọn sì ń tú ọtí ẹ dákun kí lọ fẹ́ fi achieve àṣetọ́ni ní agbára lórí àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ẹ fún ẹ fún gbogbo wọn lọ́tí mu ẹ má gbé wa nógò wọn dà mà ẹ rò mọ́ká. E ọwọ́ ajé àmàlà òyì mọ́bẹ̀ ọ̀npátìlá wọn mọ̀ tí wọ́n ti fún ọ lọ́tí mu gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ láyé jàmà ẹja máa kíyè oníyàwó mo fẹ́ travel lọ sí Ìbàdàn so àwọn kan fẹ́ gba àwọn pépà kan kó o sì máa bọ̀ ni o sì máa pé bí ọ̀pọ̀ ọlọ́sàn ìyàwó rẹ̀ tó ra sóúnjẹ sínú kúlà. o ní kọkùnrin ẹgbẹ́ kúlà ká alọ́lọ́ mẹ́jọ ajẹjẹkújẹ ṣẹlẹ̀ yìí pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé oúnjẹ náà ká tún gbọ tọ́tí àti gbọ́ àwọn oríṣi náà nígbà tí fojú àwọn kọ́sítọ́mà rí tí ò ní mà tó bá ti wọlé oúnjẹ míì o ní sáláì máa wọ láyè rẹ̀ tó máa kékeré ní oúnjẹ náà rí ká ẹni tí ọba tọ wò lé torí ti rí nǹkan rọ sí so gbogbo àǹkan yẹn ń bùkátà fura naam. aleykum salaam. Ah, rárá o májàmú kí májàmú lélẹ̀ kí actually ní condition tó ṣe kó wọn fi ọ onípò ní kàn sílẹ̀ láéláé ìwà wo ni wọ́n máa wù láéláé tí wọn ò fi gbọ́dọ̀ kọ́ ọ́ lẹ̀ láéláé ẹ sì máa pọ́ mi èèyàn gbogbo ìgbà tó máa ti fún láǹfààní kan kì í ṣe gbogbo wọn ni máa máa lò nítorí pé tó bá di ìgbà tí kápọ́kùnrin kan ti ẹ̀gọ́ bẹ́ẹ̀ kọ̀ mọ̀fin ọlọ́run wọn náà á lò fún ìyàwó onírú àǹfààní o sàṣọ obìnrin ni wọ́n lè fún nírú àǹfààní yẹn tí ò ní sàṣeré kà sàṣọ obìnrin ni wọ́n lè fún nírú àǹfààní yẹn tí ní fọwọ́ ara rẹ̀ bàjẹ́ gbà ni wọ́n máa tapá kàkà sọ́kọ. Don't forget the agreement between us and the main condition given to you before my hand was given to you sẹ́yìn mọ̀ pé ìwọ náà mọ̀ kó tó ìyá condition yóò mú ọtí ọpọnpápẹ ni tó kú ọdà sínú koronfo sáná gbogbo gbàǹtọ́ bá wù ní ọmọ sí so bí ọlọ́run á ní padà violate kò bófin ọlọ́run ọba mi. ọkùnrin wọn yìí sábà ronú àti fẹ́ lé obìnrin lọ́kọ̀ wọn lẹ̀ tóbìnrin bá ń ṣe dáadáa kódà ń gan ẹ̀rí ọkàn máa jẹ pé tóun ọba máa ṣe dáadáa síyàwó tí ń ṣe dáadáa sùn yìí òun rò pálá máa rí òun tó ọkùnrin yẹn sọ ń jàǹbá ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ náà ni pé àwọn obìnrin nígbà tó máa ti wà chance láti lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa bóore tó wà nínú ọkọ ti ṣe tóbi tó má àwọn nǹkan rádaràda tí òjá máa ń kankan ní ọmọ wọ́wọ́ má ní ọmọ ìranu má alátẹnumá ọmọ àyà ọmọ àyà kínìnà tí ó fi di kọ́ pàdánù lé ọkọ tó bá pàdánù rẹ̀ tán ní ọmọ agbẹ́ hàn tó bá ti kí mo ti máa ní èmi ọmọ kí wúwo àti mo wú ń gbà yẹn ẹ̀gbọ́rọ̀ ṣebí ìyá tiẹ̀ ṣe wù nù tí òun fi bẹ́ẹ̀ lé ọkọ̀ dòní sọjá kè sára kọ̀ǹdíṣàn pé òní kọ̀ mí lẹ̀ láéláé ọ̀rọ̀ àwọn tí ọ̀gbọ́n ni ọ̀rọ̀ àwọn tí ọ̀gbọ́n ni ìwọ ọmọ pé àlàáfíà wà nù kíkọ́ lẹ̀ gbangba mi nítorí pé obìnrin yìí tí ń bá a lọ bẹ́ẹ̀ ẹnìkan jẹ́ sábàbí kú ẹnìkan tí ọlọ́run ọba wá ṣe ìkọrẹ ẹni sílẹ̀ lófin kí ni ọba máa ṣẹlẹ̀ ẹ̀yìn àwọn arọ for better for worse ẹ̀hẹ́n látòjú ayé lójú ikú gbogbo àwọn arọ burúkú so Islam ọ̀sùn tún sọ pé tí wọ́n bá kọ́ ọ lẹ̀ long process long process bíi báwo. bí ẹnìkan tó wá tó ní ẹdá kò mọ fẹ́ rẹ ọsẹsẹ tó wa bá wa kọ wa bá wa tontori ẹ kó di ìyàwó rẹ mú dáadáa wọn náà má sì ní lẹ́mìí rẹ ipò ọ̀fẹ́ kọ̀ọ̀lẹ̀ ìwà obìnrin náà hùwà dáadáa má sì fúnra rẹ láyé kọjọ́ kanu ẹni tí wọ́n nítorí tó bá ti dẹni níjọ́ náà lọ́ọ́ máa ti ń jẹ́ ìbànújẹ́ gidi nítorí pé gbogbo nǹkan ti ń ṣèyàn láyé nítorí wọn gba lérò ní pé obìnrin tí wọn bá ti kọ́ lẹ̀ ọmọ kọ́ máa nì tó bá kọ́ lẹ̀ ó ní máa ti ń dùn mọ́ ọmọ láyé ìjẹ̀bùtì ń bọ́ lọ́ọ́ bá tún ti bẹ̀rẹ̀ rántí wàhálà tó ṣe kó tó ṣalábàápàdé bàbá yìí nísìnyí bọ́ọ̀lù ó ti ṣe máa ṣe ṣé bàtà kóṣkóṣ lọ́ọ́ máa wọ̀ ni àbí gèlè rẹ lọ́mọ ta pampa táwọn míì náà tún fi rí ọ. lẹ́yìn náà gbogbo ẹni tí ń sojú wọn bóun ti ṣe ń ṣe wèrè fọ́kọ tẹlómìnà bá rí ọ tó ló ń fẹ́ fi ọ wọ́n lè jẹ́ pé ru wọn wọn ò bí léèrè ẹ dákun mọ́ ọmọ pé gbádùúgbò kan náà pẹ̀lú lágbájá tó fẹ́ tàmẹ̀dórí tí wọ́n bá tiẹ̀ wọ́n bí ni pé bóòlù ẹ̀ fẹ́ àṣẹ̀ṣe ìgbésí ayé wọn gbà yẹn àti pé pàpà gàtà lálàsì jù àwọn méjèèjì that is a general question o ti wá dáhùn tó wá ní ẹ dákun tí ẹ má pé béèrè mi pọ̀ ìyàwó yẹn ṣé tí wọ́n bá tiẹ̀ fi lọ́ọ́rù yín sẹ́ẹ̀lì <laughs> fẹ́ ẹ jẹ́ wọ́n fi lọ mí náà ó lè kó ọ̀tá wa dá ìwọ náà bá lọ ah ọlọ́mọdé àrí náà ń kàn ga eléyìí ń burú tí ọba sọ jù bẹ́ẹ̀ lọ fáìlì yà àbí ọ̀ya ó ti yà. tá a wá wí tán ni ọ ọ̀rẹ́ kọ̀ọ̀kan lè bàbá ẹ̀ àti lè yá ẹ̀ ọ̀rọ̀ ní ti tọrọ báyìí àjọ nàbí owó ni olórí ibú ẹ̀ ọjọ́ tí fáìlì rẹ̀ ọ̀bọ̀ omi ó kọ̀ọ̀la àfikọ́ ọlọ́ọ̀lù lumi o because ní gbogbo eré àyẹn news road to spread ọ padà lọ ilẹ̀ kùsàǹgbàǹgbọ̀ báyà so ọjà kéèyàn ó jẹ́ ẹni tó ṣe é pé. táwọn èèyàn bá tiẹ̀ fẹ́ sọ aburú rẹ̀ wọ́n sì wàhálà èyí sì rí achieve àfi tí ìbá ti sàláriwo tí wàá ti dáláriwo lèèyàn ẹni tẹ́ ẹ̀ bẹ́ ń sẹ́ gan wàhálà yóò máa ń parí ìwà ká máa pariwo ó wà fáwọn obìnrin tí ò lajú tí wọn wà well trained ó sì lè jẹ́ pé training tí wọ́n fún wa náà ni pé bí màmá rẹ̀ ṣe máa ń ṣe lọ́dọ̀ bàbá tiẹ̀ nù bọ́dù bàbá tiẹ̀ jóríṣi ọkùnrin kan tó ṣe pé kéka nǹkan kún nìyá sí bẹ́ńbẹ́ dì sí oríṣiríṣi lọkùnrin ọkùnrin mi ò máa burú yẹn sá burú yọ sọ pé ẹ̀fà òun ò lè gbé pẹ̀lú obìnrin báyìí yóò expose òun sí gbogbo àwọn èèyàn pé òun gan dìdìrín ló mo sì ṣe ló ṣe di pé wọ́n kọ̀ lẹ́nu ẹ tún lè yín ṣe ẹ má bàa lè yín jẹ́ ẹ kọ́ ọgbọ́n lọ́dọ̀ àwọn tán bá gbọ́n èyí gbọ́n tán ọkùnrin kì í gbọ́n tán obìnrin náà kì í gbọ́n tán jọjẹ́ páàrin tó ń bá rìn tó ń bá ṣe ń tó gbọ́n jù ọ lọ ni tó fi máa géèn nínú ọgbọ́n tiwọn tó bá pẹ́ ni tó gbọ́ jù ọ lọ ni àbí tẹ́jọ́ gbọ́dọ́gba kí la gbọ́ fẹ́ fún àgọ́ gbóyún ọkàn ti sọ̀gẹ̀dẹ̀ lúná ni tó à ń bùkátà kó jẹ́ páàrin èèyàn tán gbọ́n là ń bá ṣe wàláì bẹ́ni tó gbọ́n tó bá pẹ́ ni lọ́ bá ṣe tí ò àwọn tó wá pé àgọ̀ ló ń bá ṣe tó bá lòun ó lọ ronú wá kó òun tó sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí ronú rẹ̀ bá bí náà àgọ̀ náà ni. ṣé lóyún jẹ́ bó sójà náà. So, uh, all how much you want Then, while you see class, èèyàn mọ̀ kí òní jẹ àbí tó o bá máa bó ṣe lè separate magi yẹn nínú ọbẹ̀ nítorí pé gbogbo oúnjẹ tí bídẹ àbá bí àbúrò ni kí ni jẹ fìdá irọ́ burúkú gbogbo àwọn ọ̀nà àti gbowó gbóúnjẹ lọ́wọ́ àwọn èèyàn yín náà ni oúnjẹ tó yẹ kó ẹ jẹ ẹ padà fi sílẹ̀ ẹ kó láyé gbogbo ẹ padà dìbà lẹ́jọ́ lẹ́yìn náà ṣe mọ̀ pé àwa Yorùbá àfàǹtọ́lọ́n bá sànù wọ́n fẹ́ràn ìtànjẹ púpọ̀ ẹ̀sìn máa pé gbogbo àwọn kan ń ṣe lábẹ́ tí wọ́n ń ṣe lábẹ́ umbrella ìtànjẹ yẹn tí wọ́n ṣe pé Allah ló ní kí wọ́n ṣe wà láì wọ́n ní ṣe ṣùgbọ́n yìí náà rí bí ṣe ń ṣẹ̀sìn Ọlọ́run báyìí wọ́n ká kún bí awọ àdàbí ẹ̀fẹ̀ ni wọ́n kẹsàn-án ọlọ́run kún gbogbo ndé ọba ti bí owó tí ó bí oúnjẹ làwọn máa kà kún kódà yóò tún máa fẹ̀sì ṣe ìyẹn nípa àwọn alùsùnà ni ó sọ pé yọ̀ ọ̀dà o èwo ni ọ̀wá dánú eléyìí tába wí wọ́n lé kankankan ẹgbọ́rọ̀ ẹ̀yin ó sì rọ̀ bẹ́tẹ́bẹ́tẹ́ tó ń torí pé àwọn torí gbogbo fìdá òfókù kan kìíní kan burúkú tajà gbogbo oúnjẹ tó bá sì jẹ́ pé àtọ̀dọ̀ àánú ló ti wá má jẹ o má jẹ ilé ìjẹun ó sì jẹ. Alaikum salaam. ara ẹ̀sìn wa ni ṣé ìwọ fẹ́ràn ẹ̀sìn wa ni irọ́ lásán gbogbo béèrè sọ̀rọ̀ àyàn ni sọ̀rọ̀ àyàn ni àmì pọ̀ fẹ́ràn ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n bi Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní solatul witr awajibatun hi sọ̀rọ̀ àyàn ni Ibn Umar wọ̀ wá wọ́n tún kò bọ̀ awajibatun hi wọ́n tún wí ó ní à nínú òfin tọ́lọ́run fi rán nàbí Muhammad ó dìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ tó sọ kọ́ran àyàn ní nǹkan kí wò ó tó ṣe é ó túmọ̀ sí pé èèyàn fẹ́ràn ẹ̀sìn nù. ókè ń bọ̀ wọ́n ti wá sọ pé ká ẹ má bójú gan ń bọ̀ wọ́n ti sọ pé ká ẹ má bójú kò síbi tá a ti sọ pé ká ẹ má bójú nígbà ah, ah, tí ẹ fẹ́ fẹ́yàwó kí lẹ wò ojú obìnrin náà ni àwọn olùmọ̀ wa ní tí ojú obìnrin kò bá sí nínú ọ̀ṣọ́ rẹ̀ ajẹ́kọ̀bìnrin ọ̀lọ́ṣọ̀ kankan. ọlọ́run sọ pé wala yubdina zinatahunna illa ma zahara minha wọn gbọ́dọ̀ ṣe àgbéhàn ọ̀ṣọ́ wọn àyàfi tó bá hàn nínú rẹ̀. tọ́ ọ̀rọ̀ kan wá wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma. wípé èyí tó hàn nù ọ̀sán wọn òun náà lọ́wọ́ àtọ́jú rìwáyà kan àwọn olùmọ̀ sọ wípé ọ̀rọ̀ ngan kò tiẹ̀ nítumọ̀ kankan ẹ wáyà o wọn gbọdọ gbọ́dọ̀ gbé ọsọ wọn hàn ẹ̀yà àfẹ̀yí tó bá hàn nínú ok kí ló dé kí ló dé tí ó sì jẹ́ ìtàn ìgbà tó ṣe pé ìtọ́ hàn nínú rẹ̀ lọ́wọ́ àtọ́jú wọ́n ní aw aw àwọn yẹn gbọ́ wọ́n gbé ọyàn hàn wọ́n gbé ọyàn wọ́n gbé hàn wọ́n gbé tán hàn ok báwo wá lọ́wọ́ ṣe hàn àtọ́jú ṣé wọ́n lè dá hàn láì jẹ́ pé wọ́n náà ló gbé hàn mọ̀ ń béèrè naam. ṣébi nítorí ọ̀fẹ́ kọ́ hàn ọha hàn sá nítorí ọ̀fẹ́ kọ́ hàn so Allahu azza wa sọ pé wọn ò gbọ́dọ̀ gbé wọn hàn àyàfi yìí tó hàn ìyẹn ni pé ó hàn iqtiraran la túláàsì kìí pé mi mo gbé hàn àyàfi tó bá jẹ́ pé yọọ hàn náà ni mo fẹ́ mo kọ̀ kìí sì ṣe bẹ́ẹ̀ lójú kìí ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ọwọ́ ìsàdédé hàn àfìgbà tá a fẹ́ kó hàn ojú ọ̀sàdédé hàn àfìgbà tá a fẹ́ kó hàn orí hàn àfìgbà a sọ pé máa ọ̀wọ̀ ọ̀rùn nàmínà àyàfi èyí tí wọ́n bá gbé hàn nínú ẹ̀ kò bá jẹ́ pé àwọn ẹni tí ń rìn òhò ohun tí wọ́n sì dì sí tán lẹ́hùn àwọn náà bá ti jẹ́ pé wọ́n ṣẹ̀ torí wọ́n sọ pé ah tìbọ́lọ́ náà ló ṣe exemption pé èyí tó bá ti wù wọ́n tí wọ́n ti kara wọn gbé hàn wọn ọ̀sẹ̀ lọ. mo rò pé yé wa àjẹpá àyà ń sọ fún wa nípa pé obìnrin ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn àyàfi tí ò lè má hàn kí wàá ní tí ò lè má hàn aṣọ tí wọ́n wọ̀ kí lẹ fẹ́ fi bu aṣọ tẹ̀ ní rònà. mo rò pé níìsì tó bá yẹ pé blanketi lọ dàbò aṣọ rẹ̀ á blanketi àbá mi rí á ok not blanket tarpaulin á rí àbá mi rí á rí so eléyẹn ẹni tí Allah ń sọ fún wa mẹ́ torí ẹni tafsir Ibn Mas'ud ń lọ sí déédéé mbà wípé wọn àgbọ́dọ̀ torí pé ọ̀ṣọ́ obìnrin kan méjì ni ara rẹ̀ gángan àti ntọ́ bá wọ̀ tó fi sògè àti ara àtasọ ọlọ́run fẹ́ kàn gbé pamọ́ torí wọn ṣe ní kí wọ́n tún wọ jìlbà ok tí ó bá gbé jìlbà bù yẹn wọ̀ yọ hàn àbí òní hàn yọ hàn aṣọ yẹn ni wọ́n gbà lérò torí kò sí bó o tún da jìlbà bò bó jìlbà kí látún rí jìlbà bò torí ẹ̀ ní àwọn àǹjókòó kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa kan Saudi nígbà tó à ń bẹ̀ yẹn àwọn ànílé ẹnìkan nù wọn so ẹ̀sùn wọn pé àwọn lárúbáwá yẹn bí kálukú ṣe mú ìyàwó rẹ̀ kì í ṣàwàdà o àwọn ìmú ìyàwó tí wọ́n láwàdà o tí ẹnìkan wá wà wọ́ wá tó wọn sọ pé kíyàwó rẹ̀ ọ lọ kí àbí òye kọ́ra àwọn wèrè mi ó tún sọ pé ìyàwó kó sùn tí àlejò kálejò ọmọ bàá dá wà kí lọ́kàn ṣẹlẹ̀ ibi tá a ti jókòó yẹn so ìyàwó ẹni tó nílé yẹn bí kéèyàn fẹ́ gba ibi kan kọjá sódì kejì báà sì wá jókòó nu pálọ̀ à ń rí ẹni tí máa ń ṣẹlẹ̀ báyẹn bí ìyàwó ti ṣe fẹ́ kọjá ti ń kalẹ̀kùn pé kọ́kọ́ rẹ̀ lè bá a sọ fún Ah, àkókò marule táwọn náà lọ gbà kó sọ fún àwọn tá a jókòó yẹn pé kí má máa wo ọ̀kan òtòrò ń fẹ́ kọjá so gbogbo wa ti gbójú sí ibòmíì ọwọ́ akọ ẹnìkan ló wá pé kí ni kóhàn kó kóhàn gbójú sí ibòmíì bá wò á ah, sebo ti wọ jẹlẹba àbò ti wọ gbogbo ti gbójú ti gbogbo gbẹ kí ni kẹtọ ti bá áá sebo náà sọ pé ilá máa bá hàrà mi náà ah, tó bá tún gbé nǹkan lórí asọ̀nkí láàrì asọ̀ náà láàrì àánú gbogbo abáni wọ́n lọ kọ́ rẹ̀ nítorí pé obìnrin ti bo gbogbo ara kí ló tún kù bàbọ̀ lé tòwọ́ tó sì fẹ́ ká rí ìyàwó rẹ̀ nù jìlbáàbà àti bó ti ṣe bójú ẹ̀ bá wá sí ti róòmù míì tó yàtọ̀ sí léyìí àbí kẹ́ kọ́ pàkọ́ ẹni tó bá wà yín wá kágbọ́n abẹ́ ọ̀ so bó ti ṣe jẹ́ nù ẹ̀ rí i pé ọ̀ṣọ́ obìnrin ka ojú ó tètè ṣàpèjúwe rẹ̀ obìnrin bíọ́tì kò bíọ́tì so torí ẹ̀ ní ìsìn tó bá pè wọ́n fẹ́ fẹ́ yà wò wọ́n á sọ pọ̀ ń bọ̀ wá wó ìyàwó yẹn nítorí bẹ́tà ni kíkọ́ jẹ́ pé ọ yọ sí wọn lójijì kọ́mọ́jà sí kò tẹ̀ tìjọ ní promise nítorí pé bá pẹ́ sí kò tẹ̀ jọ promise ni yóò ti fàtíkè pa ojú ẹ̀ yóò ti kun ètè rẹ̀ lọ́dà yóò ti létí ró tí ó ti dáa ju bó ṣe dáa lọ tí ó fi lọ gbégbèkúgbè mọ́tò bá yọ lójijì kò tí ì múra kò tí ì ṣe kíní kan pé mo ṣe fẹ́ gan yóò jẹ́ kọ́ ọ mọ̀ pé yes so beauty àbí o beauty so ẹ sì máa wípé àwọn olùmọ̀ tí wọ́n ń kọ̀wé pé kì í sọ̀rọ̀ àyàn ni kóbìnrin ó bójú ẹ bá mi gbọ́ ó ní kì í sọ̀rọ̀ àyàn ni kóbìnrin ó bójú walakin àwọn gan alára ò lè gbà kíyàwó àwọn tàbá àwọn ọmọbìnrin àwọn tó dàgbà kí wọ́n jáde ńlé láì bójú kì í sì sọ̀rọ̀ àyàn ṣé ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí àsìkò tá à ń ṣàlàyé fẹ̀yìn àlọ́ mọ́ a sọ pé kì í sọ̀rọ̀ àyàn àsìkò tá a fẹ́ lò kí là ń lò à ń lò lọ́ràn yẹn ni so nítorí ẹ kó kúkú má sọ kó bá pè ju ń tọ́ sọ lọ mo rò pé yé wa torí ẹ kóbìnrin ó bójú ara ẹ̀sìn wa ni kódà àwọn olùmọ̀ wa wọ́n tún sojú abẹ́ ń kó gan pé ọ̀ràn yẹn ni so kóbìnrin ó bójú wọ́n gan yóò bu yìí pọ́n yóò bu yìí pọ́n níwọ̀ ọkọ̀ yàtọ̀ sófin tí gbogbo èèyàn ti lè ya máàpù ojú rẹ̀ wọ́n sọ pé kínní kan àmọ́ nǹkan tí ń fi ń bo inú ojú yẹn eh, ètè rẹ̀ tó ṣe pàǹpàǹpàǹpà náà ní tó ń bọ̀ sọ̀rọ̀ táwọn fẹ́ẹ̀ bóra ayé láti rí fa sọ àwọn ọmọ bàbá yín jẹ́ káàní ilé ìjẹ̀bù ṣe o láìkíní wọ́n ní problem láwùjọ yorùbá nípa pé life wọn wọ́n devoted totally fati kówó jọ ni based on that wọ́n máa wò tó máa ń bojú kó làwọn ó kí ni ọmọ kẹtì ẹsẹ béèrè kan yà mí lẹ́nu ní ìgbọrú ẹ ó ní bàbá òun dìde sọ fún un pé àwọn gbọ́dọ̀ já lò because àkọọ́lẹ̀ olòṣì ọ̀la nǹkan ń ẹ̀ torí ìkórira ó wá ní kí ọmọ mú sáǹpù wa abáyàn lọ́kàn jẹ́ gán so ìyẹn ni pé wọ́n ti ro àwọn alòsùn náà pín pátápátá pé pẹ̀lú bá ń ṣe ń bá a káwọn àwọn ò lè lówó sẹ́sì mọ̀ pé náà náà wọn la mú gbá lọ́wọ́ là ń béèrè sàrà àbí bẹ́ẹ̀ kọ́ òun gan ti ń sọ pé alòsùn náà lòsùn ìmọ̀ etí dérò ní irọ́ lásán gbogbo àwọn obìnrin tí wọ́n ń ṣe wàhálà káyé òní àbíjà ọ̀tún lè ìjọ mẹ́rin kánù tí wọ́n fi ń wọkọ̀ alájàpá tí wọ́n dì wọ́n mẹ́rù kí ni wọ́n fi ní síbi tọ́lọ̀ ń bá kọ pé èèyàn nínú àná ò lè ní jù bẹ́ẹ̀ lọ wàá lò pé ká lówó làálàá ò sì pé kó lékún ìtọ́lọ̀ ń bá kọ ọmọ kálukú náà ní òní ẹ̀sìn tí mò ń ṣe kò pé kówó mi ó lékún kò pé kówó mi ó dínkù ìtọ́lọ̀ ń bá kọ ọmọ kálukú ní òní ìwọ́tọ̀ yarí mẹ́sìn ọlọ́wọ́n lọ́tọ̀ ọlọ́ọ̀fẹ́ ṣe wọ́n tó olóòfẹ́ tẹ̀lé súnà kankan kí ló ní ó ní ju tọ́lọ̀ nǹkan ọ lọ ẹni tí sì súnà tọ́lọ̀ nǹkan owó máa ti ń sá fún owó ọ̀mà lè ká ni. bọ́yá lè máa wò pálù súnà olóṣù ni wọ́n torí pé àwọn òkúkú fẹ́ràn kárí ni sàwàlálà sàálù súnà wọn ò ní máa náwó ta ló tún kú nbì kan torí kẹ́yìn bẹ̀rù ẹ̀ mà pélé ayé kọ́ gbogbo nǹkan. ń tẹ́ ń bá rìn lọ ẹ máa fọwọ́ pààyàn ẹ máa ṣe pẹ̀lẹ́ gbọ́ pé wà láì máa ṣàkíyàn bóyá tí wọ́n máa wó lu bóyá àgbà tí ẹ wù tí ẹ máa fi gbálẹ̀ títì ó làwọn olóṣù tí òróró ra sọ àbẹ́rẹ́ rí gánbẹ́ sokori bẹ́ẹ̀ àwọn eléyìí lẹ́sìn òfin ọlọ́ọ̀ ni wọ́n ń tẹ̀lé àìjẹ́ bẹ́ẹ̀ ẹ bá mọ̀ pé irọ́ yín láì eléyìí jẹ́ bó ṣojú. aleykum salaam pé tọ́mọ̀ pé tẹ́gùn mọ̀ pé wọ́n ti bọ́mọ̀ lọ kí ìgbàlẹ̀ mẹ́rin. rárá o eré là ń ṣe ẹnìkan ti ń ṣe kọ́ ọmọ lọ ẹnìkan kan gbà ọmọ lẹ́nu gbà ọmọ lẹ́nu báwo bọ́tí bá mi ìdúbà yẹ pé ìwọ náà bó ṣe ń ṣe kọ́ ọmọ ò ṣe kọ́ ọmọ bó ṣe kọ́ ṣe kọ́ ọmọ ó kàn ba gbogbo kí ó jẹ́ náà ni àbí òye wa Allahu akabaru Allahu akabaru àbẹ́rẹ́ nǹkan gbogbo kí ni akabaru so àmọ́ tó máa ń ṣe dáadáa ẹlòmíì ń ṣe dáadáa mo tún fi ń falẹ̀ jù ó tún falẹ̀ kọjá pépèpè fún sọlá àwọn gbà má lẹ́nu torí à ń fẹ́ kí wọ́n fi ìpèpè fún sọlá wọ́n máa fọ́ ń falẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ ìkọ́ ọmọ kan yára sí tòtí wọn bá ti wá tako gbogbo àwọn òfin kí lọ́ọ́ fẹ́ jàgbà má lẹ́nu sí torí pé gbogbo tí wọ́n máa bí ọ̀tẹ̀ ìkùnsínú láàrin mùsùlùmí sí mùsùlùmí a gbọ́dọ̀ dínà rẹ̀ ẹni tó bá sì jẹ́ ìmáàmù ń bẹ yẹn tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ ó yẹ kó lè pé kí ló dé kí ló dé tó fi gbàmọ́ lẹ́nu ìwọ sì lè ṣàlàyé pé tó ṣe tó ṣe ni síbẹ̀síbẹ̀ àtúnṣe tí wọ́n fẹ́ kó ṣe ìwọ náà ni kó ṣe torí a gbọ́dọ̀ sínà tí mùsùlùmí ò fi máa kórìíra mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ naam aleykum salaam. Thank you. náà kò nídìí sá yẹn kò nídìí sá nahnu muslimun mùsùlùmí làwà tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam wa rahmatulahi wa barakatu tẹ́ńbà tí máa fi sá síta lákọ̀ọ́kọ́ wọ́n fi sá síta lẹ́ẹ̀kejì náà gbà mí ẹni tí ń pè yẹn ọmọ yàrá àwọn aleykum salaam wa rahmatullahi wa barakatuh sà rárá islam ọ̀farama sẹ́rí sàyẹn sẹ́yídì ọ̀gá mi aṣíwájú mi olówó mi kọ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam nígbà táwọn àwọn kan bá sọ̀rọ̀ àwọn jẹ́ pé gba islam ni wọ́n àti ìlẹ́kọ̀ọ́ islam lọ títí ike wa ni. sayyidana ya sayyidana wa bana sayyidina ìwọ aṣíwájú wa ọ̀gá wa ọmọ aṣíwájú wa ọmọ ọ̀gá wa anabi sọlá ṣẹlẹ ẹ má jẹ ṣètò ọ ni ọgbẹnu yín sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tẹ ẹ máa ń sọ tọ nọmà ní kẹsọ tonti wa anabi la aṣíwájú wa wọn lọ asiwaju gbogbo ọmọ anabi adam níjọ́ gbẹndà kìyàmà kìí ṣe ti fáàdì torí ẹ má ṣe gbìyànjú láti tún máa gba sàṣàṣà yẹn. lẹ́nu àwọn mùsùlùmí ọ̀dọ̀ wọ̀ wá ẹ sì mọ̀ pé ní tẹ̀ máa ti ń sa sa sa láìsí ẹ̀ níjọ́ tó o bá ti fi sa sí o ti bẹ̀rẹ̀ sí jọrọ ẹ lójú ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ má kò mọ àgbàlẹ́gbọ̀n mọ́ kò gbà fọ́gà ẹ̀ àwọn aládé tírínì ẹ̀ mo rò pé yé so gbogbo àwọn gbólò yẹn ẹ máa try láti avoid it we are muslims àbí òye wa kò túmọ̀ sí pé kọ́ ọ má sàpọ́nlé ẹni tó ju ọ lọ kò túmọ̀ sí pé kọ́ ọ má kàkùn àmọ́ àwọn gbólóńbà wọn á máa bọ́ ìjẹ́ náà aleykum salaam tu. kò sí wàhálà mẹ gbogbo eléyàn kò sí wàhálà mẹ yanni pé nìsín ẹni tó bá lọ bóyá wọ́n ìjọ pàdé ara wọn kò sí wàhálà lọ ní ọ̀sùn àmọ́ ńgbà tó fún ọ lọ́wọ́ wọ́n á fẹ́ pọ́n alé pé kọ́mọ́ bá rò pé aláfojúdi ni ọ̀wá fọwọ́ rẹ̀ mi kò sí wàhálà mi láti rí dájú pé kò sí tọ̀ kò sí gbẹ̀ lọ́wọ́ sí rẹ̀ náà kàlẹ́ ikú sọ̀rọ̀. Thank you.

gbogbo afẹ́wọ̀n department àwọn department ó ní í ṣe pẹ̀lú pọ̀ ń wá nǹkan lé ayé ni mo sì rò pé gbogbo aná ti mature tayọ level ẹ̀sán jẹ́ you know before àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ wọ̀nyẹn most especially àwọn tó bá ní medical line wọ́n máa ń lo àwọn logic kan pé ẹdúró tí àwọn ẹsẹ̀ kínní àwọn ọ̀tá ìsìn Islam làwọn eléyìí wọn ò fẹ́ rí mùsùlùmí bẹ́ẹ̀ ẹjọ́ by the time you are graduated ṣé islam ni wọn náà ṣiṣẹ́ fún ni àbápò rẹ̀ ẹ̀ dáhùn any specialization kọ́lá kó ṣe fine art ta ló fẹ́ ṣiṣẹ́ fún ẹ̀ dáhùn ni ngbọ́ngbà tó ṣe pé ẹ ti mà ara yín lẹ fẹ́ ṣiṣẹ́ fún ẹ má wulẹ̀ tán ara yín jẹ ẹ má rò pé ẹ lè tan islam jẹ because eh, ọ̀pọ̀lọpọ̀ ò lẹ́mìí islam kankan ju kó nǹkan fẹ́ lo islam kó òun fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ lọ àtijọ́ tẹ̀ ń ti graduate medicine náà nìyí èèyàn mélòó ló devote ara rẹ̀ fún islam ṣé kúkú ṣe new thing àtijọ́ tẹ̀ ń ti ṣe nurses èèyàn mélòó tábàdọ́ sí tùkánlẹ̀ ní sàpè ní ti islam mélòó nu inú volunteer sibẹ́yìn náà lẹ́yìn sọ lẹ́yìn kan wọ́n fẹ́ ká máa ṣiṣẹ́ fisabili láì and actually akẹ́kọ̀ọ́ pẹ̀lú fisabili láì <laughs> ok ṣé ẹ bá ṣe fisabili láì ṣé fisabili ṣètò àná lẹ́fẹ̀ẹ́ sí. so ó yẹ kẹ́ ẹ ti gbọ́n tayọ lẹ́bù kẹ́ ẹ rò pé ẹ lè ráwọn èèyàn tàn jẹ torí pé àwọn bàbá bàbá náà àwọn náà ti géèjì gbogbo àwọn ti rí kẹ́ ẹ irọ́ lásán èèyàn mélòó ló fẹ́ ṣiṣẹ́ fún Islam kódà tí wọ́n bá da hospital ẹ̀ tí wọ́n pè ní Islam tí wọ́n á ní wọ́n máa sanwó oṣù fún ọ ó tún máa kọ̀mpíà rẹ̀ pẹ̀lú bomi kẹ́ pẹ̀lú bíbá ẹ̀ àti ìrìsẹ́ náà tí ìrìsẹ́ àwọn màálíìmù àwọn kìnnìkan wọ́n kàn lọ dá rọ́mọ òbí gbà tọ́lọ̀ ńkọ́ lọ dẹ́yìn tó nítorí di eléyìí ẹ ó túmọ̀ sí pé ọlọ́run náà kọ́ ló ní kọ́ lọ dìpátímẹ́ǹtì báyìí àmélòó nínú wọn náà ní tọ́ba akẹ́kọ̀ọ́ yẹn tán tọ́jọ́ pé ròǹgbà rẹ̀ ní kò ń fẹ́ sáàbù islam mélòó ni àṣà ti pẹ́ láyé náà àbí òye wa sòtòrí ẹ̀ káyé tanra wa jẹ́ ìwọ ọlọ́mọ tọ́fà tó fi ń bojú torí kò fẹ́ sẹ̀sìn ọlọ́run mẹ́tì torí sùkú rọ kọ́ wa pẹ̀sìn ọlọ́run ọba tì báyìí eléyìí jẹ́ bó sì jẹ́ wàhálà ìkùn sọ̀rọ̀ kéṣe dandan àní kìí ṣe dandan ó túmọ̀ sí pé yóò ṣe àmọ́ kìí ṣe lálá gbàgàdà pé mi mọ gbọ́dọ̀ ṣe tó ti yé ìyẹn ni pé you can give the chance to another person tó bá jẹ́ pé wọn náà lọ fẹ́ ṣe ẹnìkan gbọ́dọ̀ bọ́ọ̀dù náà wà lè kó sọ̀rọ̀ bọ́ọ̀dù pé ni wọ́n ń ṣe. mọ̀ yìí pé bóyá nǹkan tó ní náà tó yìí kọ́ wá dá òun pé òun ọ̀rà mọ́ ní abẹ́ ìgbé lẹ́tà láti sà tí kò wọ̀n ọ̀rà mọ́ láti wọ̀ ọ́. àtọ́ba jẹ́ pé inú fóònù tó ló wọ̀ ọ̀rà ó wà fún tó ti wá jà kó tó di pé ó ló wọ̀ ọ̀rà. Ah, very good. تلقى النبي صلى الله عليه وسلم يقول البيعان بالخيار ما لم يتفرقا oní olùta àti olùra àyè àti sẹ̀sá wà fún ìkíní kejì wọn lópin ìgbà tí wọn bá ti túká. Ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ nípa pé mo ra mo tà bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ nípa pé nǹkan tó rà tó fẹ́ sọ pé ń rà máa ń tó tà tó fẹ́ sọ pé ń tà máa ò tí ì yí padà kúrò lórí bó ti ṣe wà. Now, fóònù yẹn wọ́n sì lẹ̀ pa ó ní gbogbo ẹ̀tọ́ tí wọn náà bá tí ì jẹ́ kó tù láti sọ pé ìrànmọ́ ẹ̀dáwó mi padà olùta òun náà lẹ́tọ̀ láti sọ wípé ntàmá owó rẹ nù ó fi gbà tẹ́ bá ti yí nǹkan kan padà àmọ́ wọ́n dé ládé pa ni bíbẹ rẹ̀ ní dídè pa òun làmì ńlá fún gbogbo ẹni tó bá gbèrò láti rà á tí ó fi mà yí pé tuntun ni ìwọ ti wá já ẹ̀yin rẹ̀ lọ́wọ́ ni ẹ dákun ẹ má bínú kìí ṣe kí ẹ dáwọ́ mi padà ẹ má bínú o ẹ má bínú pé mo ti já ìràmá torí pé ànábì sọ pé al-bayya'ani bil-khiyari ma lam yatafarraqa ṣùgbọ́n ànábì ọ̀ sọ pé kódà kó ṣe pé o ti bà wọ́n lọ́jà jẹ́ mo yé wa now á ṣírò iye tí dámẹ́jì yẹn jẹ́ fọ́jà because ẹni tí ó wàá rà á nìsí tó bá pé wọ́n ti já kò dàbí ẹni tó fẹ́ rà tó bá pé wọn ò tí ì já tó wàá san dámẹ́jì jíjà tó já yẹn kò sí kóòtù tó fẹ́ lọ tó fẹ́ wìn ọ̀sán dámẹ́jì àyàfi tẹ́ni tí ń tà bá gbà kó ń yáfẹ́ ẹ lóye ìjẹ́bù sójà. Alaikum salaam kò lọ fẹ́ lọ tó fẹ́ lọ skul mi àbọ̀ fẹ́ kàn ti ibi títí ń kẹ́kọ̀ọ́ lọ síbòmíì kó pé kó fi lọ lọ àsìkò ń bẹ díẹ̀. láti lọ ṣe kínní òkè ọfẹ fi ẹ̀kọ́ ti nàìjíríà lẹ àwọn òbí rẹ̀ wàá gbà ẹ̀kọ́ gbọ́dọ̀ lọ láì jẹ́ pé àwọn òbí gbà yóò gbìyànjú gbogbo ọ̀nà tí ó bá fi convince wọn nítorí pé àwọn òbí tẹ rí yẹn nínú wọ wọn lórí wa wọn náà ní kí gbogbo tí ó bá bá àwọn lọ́kàn jẹ́ àgbọ́dọ̀ ṣe ìwọ lọ́mọ tó rí nínú pé tó bá lọ sí ní ìlú ibòmíì ó pé ọjọ́ ti bí lọ ntí wọ́n wá rí tóbi rè ò rí tí wọ́n fi ń kọ́ wọ́n ṣàlàyé fún wa kó sóbì kẹtí ń fẹ́ kọ́ mọ òun jìnnà sóhun ẹ̀yin náà òbí lẹ̀ ti ń dà wọ́n kò sóbì kan tí ń fẹ́ kọ́ èdè nu tó fi jẹ́ káwọn òbí wọn lọ máa mú àwọn ọmọ rondo rondo school wọ́n fi sẹ́ wọ́n lẹ̀ wọ́n lọ mú wa torí kò sẹ́ni tí ń fẹ́ kọ́ mọ òun kó jìnnà sùn wọ́n ti wá dàgbà tí ò bá jẹ́ pé ọwọ́ tóbi máa fi mọ́ ọmọ kọ́lọ́ máa máa fi mọ́bì ó ní ronú kó fẹ́ lọ lókèrè kò fòbí rẹ lẹ̀ sẹ́mi pé bí àwọn òbí yín ṣe kà yín kún tó ẹ̀yin ọ̀kà wọn kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ọba ronú dáadáa yóò yọ dáàdi rẹ nìsín wọ́n lè pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ salamu aleykum aleykum salam ah mi káàárọ̀ kankan pé làwọn káàárọ̀ tí ò sí mo ní mo fẹ́ gbọ́n rẹ náà ó tún lè dọ̀sán wọ́n tún pè ọ́ fa <laughs> àti bẹ́ẹ̀ ló ti wá sọ fún ọ̀rẹ́ àtẹ̀jù dájú ti pọ̀ jù áá ẹgbọ́n mi láàárọ̀ ẹ̀dẹ̀ tún gbọ́n mi màmá ṣèyàwó wọn ni á <laughs> ìwọ ọmọ ẹgbẹ́ sànù tó sànù àárẹ̀ tó a tún di lálẹ́ láti tún tọ̀ ọlọ́run ju o inshallah ànítojú oorun bá sójú kú o òfurufú bá sọ ma ṣe ń jojúmọ́ náà ok ìwọ sọjọ́ tí wọ́n initiate pọ̀ fẹ́ pé bàbá rẹ̀ láàrin oṣù báyẹ̀ kan ni wọ́n sì ní ká ẹ sanwó kan school ni so kò sí tó fẹ́ kọ̀ kọ́lá tí wọ́n sọ pé bàbá rẹ̀ kú gan kò ní dùn ọ̀lọ́ títí ju pé ẹni tí ń sanwó yẹn ti kú bọ́pọ̀lọpọ̀ ṣe rí inú pé bàbá kí ni so ìdí inú tó fi jẹ́ káwọn òbí lọ kọ́ ọmọ kún ọmọ kì í sábà kó òbí kún ẹ rí bàbá tí o ti kú táwọn ọmọ rí pé lówó tí wọ́n ń bẹ lọ́n kó kú táwọn fẹ́ pínwó yẹn àwọn òbí wàhálà ọlọ́ọ̀ nìkan ló lè san wọn lẹ́sàn àmọ́ tóbi bá wo ń máa ń ṣe sùn tó ń tàánú táwọn nílé lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tiẹ̀ kọ́ gbèpè òbí ń jìyà àmọ́ ọmọ kò bí kùn kankan wọn náà fi tiẹ̀ ṣàpèjúwe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nísìn kò rọrùn fáwọn òbí wa náà fi ràn wá sí school ṣé ìṣe tá à ń ṣe school ìṣe pa mọ́mẹ́ni táwa ṣe ni kì í ṣèṣe rẹ̀ o ẹlòmíràn máa ṣèṣe pé ọmọ dáńgbèsè lò tó ti jẹ́ pé èkó ni bàbá rẹ̀ ń pa tí wọ́n fi ń rówó school sàn yọ àtẹnu sùn ọmọ tapa kaka obìnrin tẹ bá rí tó gbé lọ lónìí omi ni ó gbé lọ lọ́la wọn máa ké ìtọkùlọ tó a pè yín náà ìtọkùlọ. kò yẹ òbí ń jìyà gán wàláhì ìdí nu tá a nàbì sọlọ láàrin sọlá sọ pé àwọn àdúrà mẹ́ta kan wà yóò fẹ náà kò sí tàbí ṣùgbọ́n yóò fẹ náà alákọ̀ọ́kọ́ èpè òbí kò pé ládùn àmọ́ èpè tóbi bá ṣe yóò ṣẹ̀ náà torí kí lòbí fẹ́ rò tí ò rí rò ẹ má yẹ pọ́njú tó sòbí ẹ má yẹ wàhálà òbí màmá à onìkan ló lè sọ nítorí òun rí kó tó déèyàn òbí bàbá onìkan ló mọ iye ìdààmú tó bá òun kó tó déèyàn obìnrin ló máa lóyún lóòótọ́ ṣùgbọ́n tóbìnrin ẹ̀ bímọ ọkùnrin wo lọ́gbàdùn kò sí ọkùnrin náà torí pé ìyàwó rẹ̀ wọ́n lè máa rò pé dírámà ni tí máa ń dún dúndún kan pé kí ló tún dé tó bá pè wọ́n bá lọ kọ́ lódodo sórí bó ṣe dùn wàhálà ò ní gbádùn ó rí i pé inú ẹ̀mí ló ti máa gbọ̀. ò ní mọ̀gbà tó kí àdúrà máa ọlọ́run dákun ṣe bíbí ọmọ yìí ní kì í ṣe wàhálà kékeré ó lówó báwo lẹ fẹ́ yàwó nù torí pé wàhálà kan lè dé ní títí ń bùkátà owó ọfẹ́ gbẹ̀mí là sọ ìyàwó rẹ nísìnyí ó lówó lọ́nìí kì ṣe problem ó jẹ́ gbèsè rí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ọ̀lẹ̀ fún ọ wọ́n ti gbọ́ ń yá fifty thousand ń yá sixty thousand ó ní rí i pé o ra búrẹ́dì five hundred nínú gbogbo wọn ọ̀fi tọ́jú ìyàwó ni àbùkù tó kàn rí láyé wàá kàn án ṣebí nítorí ẹ̀yin ọmọ tí wọ́n ń bí yìí náà sọ ìwà náà lọ́wọ́ adágbà tí wọ́n wá máa pé aftarọ mo ra mọ́tò fún yín mo kọ́lé fún yín mo dẹ̀ ran yín mọ́kà kí ló dẹ̀ tún kù nítorí kù pọ̀ àgọ̀ kò sí ní olè ṣe fóbi rẹ náà lànà bí sallallahu alaihi sọ nínú hadith wọn ní sí ọmọ lè sán fóbi rẹ Ànábì ní kò lè sàn àyàfi tọmọ bá bá bàbá àbíyá rẹ lẹ́rú tó wá rà wọn padà sọ wọn dọmọlúwàbí ńlá sọpọ̀ san fòbí rẹ̀ mo rò pé yé wa adúpẹ́ àwọn òbí wo ẹsẹ̀ sòkè àlọ́fẹ́ sọ pé òsè irọ́ lásán mọ́tò pangolo ọ̀sán wo mọ́kà and then what ọkọ́lé fún bàbá rẹ̀ and then what bó làwọn gbé tó a fi bí ọ ojú rondo ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbéyà rẹ lórí ńdọ́jọ́ lọ bí ọ ṣé gbogbo mọ́tò rẹ kà kọ́ka ẹlòmíì wàhálà inú wheelbarrow ni wọ́n gbé sí tó fi lọ bí ma so torí ẹ̀ àwọn òbí wa kò sí nǹkan kan tá a lè ṣe fún wa tó lè ga bí ká máa ṣàdúrà fún wa kò túmọ̀ sí pé wọ́n kọ́ ọmọ fún wa lówó <laughs> wọ́n á ti àmọ́ ti ṣàdúrà fún kí ló dé pa ó fún wa lówó ó tọ́jú wọn ẹ̀hẹ́ tó máa sọ̀rọ̀ gbẹnu lọ ẹsẹ̀ pé mi ti kàwé kàwé rọ̀wọ̀ ṣéwé wa lọ gbọ́n ni àìmọye tó kàwé tó tún gọ̀ kọlọ́ńdà kún kọ́mọ́jà ọgọ́ so nítorí ẹ̀ wàá pọ́n wọn lé àwọn náà fi máa mo dúpẹ́ fọlọ́n tí mo bí ọ sẹ́ni tó bá ti bọ́rọ̀ rẹ débẹ̀ òkú oríire torí ọlọ́ńdà kún má sì wá darí bí a máa ṣe dáadáa sáwọn òbí wa sáwọn òbí wa náà jẹ́ni tí ó láàánú wa ọlọ́run èdè òyédè tí mo máa dọ̀tọ̀ tí mo máa dọ̀tọ̀ bàbá tí mo bàbá máa máa dọ̀tọ̀ ọmọ ọlọ́run dàkú mẹ́jọ bẹ́ẹ̀lẹ̀ láàrin wa àtàwọn òbí wa ọlọ́run máa kọ́ wa máa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa